olùdarí àgbà pátá àjọ ẹ̀ṣọ́ ara ní làbò ìlú ìyẹn Nigerian Security and Civil Defence Corps Ahmed Abubakar Audi ló pe ìpàdé ọ̀hún níbi tí àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ààbò tó jẹ́ ti aládàáni tí wọ́n ti péjọ nílùú Abẹ́òkúta láti jíròrò lójúnà láti wá ìyanjú sí àwọn ìpèníjà tí ó ń kojú orílẹ̀-èdè yìí láwọn agbègbè kan olùdarí àgbà ọ̀hún ẹni tí wọ́n ṣojú fún ni ó sọ fún àwọn òṣìṣẹ́ àti àwọn àjọ tó jẹ́ ti aládàáni tí wọ́n ṣiṣẹ́ nípa ètò ààbò láti rí i dájú pé wọ́n gbárùkù ti àjọ náà lójúnà láti gbógun ti àwọn ìwà búburú nípa ṣíṣe alábàápín àwọn ìmọ̀ ìjìnlẹ̀ láti mọ ibùba àwọn èèyàn búburú fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àti àjọ tó ń rí sí iléeṣẹ́ aládàáni lórí ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn akitiyan lọ lọ́wọ́ láti lè rí i dájú pé wọ́n ṣe àfọ̀mọ́ ẹ̀ka náà nípa ìdánilẹ́kọ̀ọ́ ní òrèkóòrè kókó ìpàdé ọ̀hún ni àwọn iléeṣẹ́ aláàbò aládàáni gẹ́gẹ́ bí akópa nínú ìgbógun àwọn ìpèníjà tó ń kojú ààbò ní ìpínlẹ̀ Ògùn